وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة الحمد لله أتوقف الله سبحانه وتعالى léyìí tó tún fi àánú rẹ̀ tí ó fi dára padà sí ìjókòó wa ilé nù èmi ti ṣe ọjọ́ kẹfà nínú oṣù gbèlèkìjà ẹgbẹ̀rún ọdún àti ọgọ́rùn mẹ́rin ọdún àti ọdún méjìlé ní ogójì hijra asalaamu alaykum wa rahmatulahi wa barakatuh. pẹ̀lú àánú ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala a tún máa tẹ̀síwájú nínú kitabi al-lu'lu'i wal marjan fi ma tafafa alayhi shaykhan èyí tó yé afáwa muhammad fuad abdulbaqi tí wọ́n ṣe àgbékalẹ̀ tírà náà insha Allah ta'ala ẹnu a fẹ́ wọlé sí lénìí òun náà ní báàbù bayani kófìrí mọ̀nkọ́lá mọ̀tòrùnà bìnnáwòì mọ̀tòrùnà bìnnáwòì ẹnà ọ̀nà àbáwọlé tá a fẹ́ wọlé sí òun náà lèyí tí ń ṣàlàyé ṣíṣe àìmoore ẹni tí ń wí gbólóhùn nígbà tó jò rọ̀ torúbójú ṣe rọ̀ yìí sẹ́ni ẹ wá ń sọ jáde yìí pé mọ̀tòrùnà bìnnáwòì òjò tọrọ yìí wọ́n rọ̀ fún wa bí náà ì wọ́n ní náà ì yẹn òun a lè sọ wípé ibi tí ó jẹ́ ẹ̀yà ní ibi tí àwọn mọ̀nẹ́sìlì alikọ́mọ̀ gẹ́gẹ́ bá ti mọ̀ pé òṣùpá ó ní àwọn mọ̀nsílà sọ pé èyí jẹ́ wọ́n sọ pé ráwọ̀ já yẹn ìràwọ̀ tó já yẹn ló jẹ́ kójò yìí rọ̀ ẹni tí máa ń wíru gbólóhùn yẹn ọ̀rọ̀ kófòrò yìí hadithi tí àwò lábẹ́rẹ̀ òun ni hadithi forty six ogójì àti mẹ́fà òun ni hadithu zayd bin khalid al-juhani radiyallahu ta'ala anhu afawa zayd bin khalid al-juhani radiyallahu ta'ala anhu òun ni sọ́lá lánàá rasulillah sallallahu alayhi wa sallam salata subuhi bil hudaybiyah. ó lè òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam ó kírun àsùbá fún wa níbi tó ń pè ní al-Hudaybiyyah ni pé kọ̀ọ̀fẹ́ kò jì tójú rọ̀ lóru òru ijọ́ tójú rọ̀ yẹn ní Hudaybiyyah òun là Nabi kírun fún falamma nsaraf aqbala ala an-nas nígbà tá nẹ́bí sallallahu alaihi wasallam tọ́wọ́ parí irun tó kí fún wa ọwọ́ adójúkọ àwọn èèyàn faqal ọwọ́ sọ jáde báyìí pé hal tadiruna madha qala àwọn tá nẹ́bì kírun fún ìṣesí àwọn sàhábà nìyẹn radiyallahu anhu àwọn tá nẹ́bì kírun fún jọ yẹn nínú àwọn sàhábà wọ́n wá ní ọlọ́wọ́ àtòjíṣẹ́ rẹ̀ lọ́mọ o hall ànábì sallallahu alaihi wasallam sọ báyìí pé ọlọ́wọ́ ọba ṣẹ̀dá sọ pé ibadi o jí àwọn ẹrú ẹni tó nígbàgbọ́ sí mi níbẹ̀ nu wọn tó jí láàárọ̀ ni ìjọ́rọ̀ lálẹ́ àná àárọ̀ ní tá a kásù bá àtọ́ yìí wọ́n wá sí àwọn ẹrúsìn mi tó ṣe kó jí mọ́mìnú bí tó nígbàgbọ́ sí mi wọ́n káàfẹ́ ọ́ tó wá nú àwọn ẹ̀dá mi tó yẹ fóun ya kẹfẹ́ rí ń jẹ́ wọ́n ní fa àmọ́ mọ̀ nǹkan ọ̀la mọ̀ sọ̀rọ̀ náà. بفضل الله rahmatẹ amẹni tó bá sọ jáde yìí pé òjò tọrọ yìí wọn rọ̀jò yìí fún wa wọn fẹ́ wí ni o torí náà ṣètò tá a máa fi ń wí fain alimajibol àbí alimọbùnìyò lẹlimajibol a máa ń wí nígbà mi tó bá ṣe pẹ́ ni tó jẹ́ fáìlù yẹn pàtàkì káfí má máa dá akọ rẹ gbogbo ìgbà mọ̀tòrò náà ìtumọ̀ rẹ̀ ní pé ọlọ́run ọba sọ òjò kalẹ̀ fún wa mọ̀tòrò náà wọ́n rọ òjò yìí fún wa bifallilahi wa rahmatẹ pẹ̀lú ọlá ọlọ́run ọba àtìkẹ́ rẹ̀ wọ́n lẹ́nu tó bẹ irú gbólóhùn yẹn fadhalika mu'minun bi wa kafirun bil kawkabi irúfẹ́ ni bẹ́ẹ̀. ó nígbàgbọ́ sí mi ó sì ṣàìmọ̀ rẹ sí kíni ọ àlìkáwùkà ìràwọ̀ nílá wà á mọ mọ̀nkọ́ọ̀lì ó fi ẹ̀pẹ́ rìn àkọ́kọ́ nìyẹn wà á mọ mọ̀nkọ́ọ̀lì àbínú ìkádà wọ̀kádà àmẹ́ni tí bá wí jáde pé òjò tọrọ yìí wọ́n fún wa pẹ̀lú ràwọ̀ fadhalika kafirun bi wa mu'minun bil kawkabi ìyẹn gan lẹni tó sáyè ní gbàgbọ́ sí mi ọlọ́run wa mu'minun bil kawkabi ó sì ní gbàgbọ́ síra wọ̀ nílá òun ni máa ń rọ̀jò hadithi imam bukhari gbé jáde ní nọ́mbà ten kìtàbù adán àbá ní ẹnu ọ̀nà ọgọ́rùn-ún kan àti mẹ́rìndínní ọgọ́ta one fifty six ìbáàbò yẹsẹ́kùbìlù ìmáàmù nàásà ìdásálìlà àfẹsẹ̀ sí ìmọ̀ Bukhari ni ẹ̀ wọ́n tún dọ́gbọ́n fọ́ ní kéwú pẹ̀lú báàbù yẹn ẹnu ọ̀nà ẹ̀ tún sọ pé lè mọ́mú ọkọ̀ ojú dá èèyàn tó ń nà nígbà tó bá ti kéde o tó bá ti sálámọ̀ tán lórí o á dojú ká àwọn èèyàn ẹ pa àwọn tó wà mẹ́rin bí wọ́n wá sáré kọ̀ ní ẹni wọ́n wá jókòó pẹ̀lú yìí àwọn òbí tó wà mẹ́rin ah. so nípa bẹ́ẹ̀ ihun tí hadith yìí ń kọ́ wa dẹ́ nìyí pé ká fi ọlá ìsọ̀kalẹ̀ òjò ọwọ́ ọlọ́wọ́ ọba subhanahu wa ta'ala lọ́wọ́ ẹ̀rí pé níparí sọ́ọ̀tù Luqman ọlọ́wọ́ ọba àlekè látọ̀ pé inna Allaha indahu ilmu sáà dádájọ́ ọlọ́wọ́ ọba subhanahu wa ta'ala ìmọ̀ gbóòlá yóò parẹ́ ọ wà lọ́dọ̀ ọlọ́wọ́ nínú mọ̀tọ́ lọ́dọ̀ ọlọ́wọ́ tọ́wọ́ nù mọ̀fáàfin ọlọ́wọ́ yìí. أي مفاتيح الغيب فيقول لا يعلمها إلا هو وينزل الغيب أو عمه الله من سوجو كاله ويعلم ما في الأصحاب قصدي من طوى أنه أقول بيو بيري وما تدري نفس ماذا تكسب غدا ẹ̀mí kọ̀ọ̀kan ọmọ kí lòun ó ṣe lọ́la ọmọ ẹ̀mí kọ̀ọ̀kan òsì mọlẹ̀ tí ó kù sí. lẹ́yìn náà ni pé kúkúrò yìí fáyé pé yẹn kẹ́ ń wí lérè pé lásán gẹ́gẹ́ bá a ti ń bá a bọ̀ nípa ó di kèfèrí ó di kèfèrí téèyàn bá wí ní eré fèé lásán nira ẹlòmíì lọ́dọ̀ gbà òjò ọ̀rọ̀ níbi kíní ìṣerí àbẹ̀wò lẹ́kẹ́ lọ́ọ́ fi ti nǹkan pé kíní báyìí lójoojó ọ̀rọ̀. tí ọba dẹ́mi rẹ̀ a máa pè ní kúfúrú mìíràn ṣùgbọ́n tó bá dẹ́mi yóò jà sí pé yẹn kúfúrú akíbarú ni wà ní ìyá àdúgbò ńlá ìmọ̀lá fẹ́ni tó lọ́lá òun náà ni Allah òun ni máa ń sọ òjò kalẹ̀ bá rọ̀ àfi ti ni ó túmọ̀ yìí pé pé ọlọ́run ọba ń kọ́ fi dórí sísọ̀kalẹ̀ bákan náà ẹnu ọ̀nà àbáwọlé mi tá a tún wọlé sí ọ̀nà báàbù jẹ̀líìlì ala anna hubbal ansari minal iman ẹnu ọ̀nà tó ṣe wípé ìtọ́ka ń wá wípé dádájú ìfẹ́ àwọn ansar nínú gbàgbọ́ lọ́wọ́ àwọn hadithi tí a yẹ̀wò lábẹ́ eléyìí òun náà ni hadithi anas bin malik radiyallahu ta'ala anhu lọ́jọ́ ọmọ ọ̀dọ̀ fún jíjẹ́ ọlọ́run sallallahu alayhi wa sallam kọlọ́rọ̀ yìí wá látọ̀dọ̀ anabi sallallahu alayhi wa sallam pé ayatul qala an-nabi sallallahu alayhi wa sallam ayatul imani hubbul ansar. kí wọn ń pè ní aya bimana alama àmì ìdánimọ̀ téèyàn fi mọ̀ pé èèyàn ah, nígbàgbọ́ ń tòótọ́ o nbẹ́nbẹ́ sọ́bùl ansar ìnífẹ̀ẹ́ àwọn ansar ìyẹn àwọn mùsùlùmí ní Madina tí wọ́n kó àwọn mùmí ní mara tí wọ́n ṣe hijrọ́ láti wọ́n fi dúkìá wọn mọ wọn wọ́n fi jọmọ nìyẹn wọn mọ wọn wọ́n rẹ̀sìn ọlọ́wọ́ ọba lọ́wọ́ wọ́n ra àwọn onígbàgbọ́ òdodo lọ́wọ́ wọ́n jagun pẹ̀lú ànábì sallallahu alaihi wasallam ń tó lè jésù táwọn bá wọn kó kú o kéèyàn wá nífẹ̀ẹ́ àwọn ènìyàn pẹ̀lú kéèyàn mọ rírì wọn kéèyàn rí i ní àdúrà ni wọ́n gbogbo nǹkan tó ṣe káfíńrin lẹ̀ fún ọ pé ah àwọn eléyìí rẹ̀sì lọ́wọ́ àtàwọn mùsùlùmí nínú ìmánì lọ́wọ́ àmì ìmánì ni àti pé wà áyà tó nípa àmì déèyàn ó rí dáná fẹ́ lágbájá báyìí tọ́pẹ́ sí ló ń bẹ lára rẹ̀ bókòtò lè hàn sọ ìkórìíra àwọn ànsọ́rí mbẹ́mbẹ́ o ìkórìíra àwọn ànsọ́rí wà mbẹ́ ẹni ọba hẹ́ẹ̀tì àwọn ànsọ́rí. هذا هو الدليل على أن عنده نفاقا ẹ̀rí nìyẹn ni pé sọ̀bẹ̀sẹ̀ ló ń bẹ lẹ́mìíyẹn nìyẹn kò dúró déédéé nú ẹ̀sìn. Imam Bukhari gbé tíra wọ́n gbé hadithi jáde nù kitabil iman kitabil iman ábàánu ẹnu ọ̀nà ẹlẹ́kẹ̀wá báàbò alamatul iman àmì péyẹn nígbàgbọ́ ń tòótọ́ sáárì hubbul ansar nínífẹ̀ẹ́ àwọn ansar àwọn tí wọ́n jẹ́ alátìlẹ́yìn fún ẹ̀sìn ọlọ́wọ́n ọba ní Madina àti àwọn mùsùlùmí tí wọ́n fi hijira wá bá wọn. bákan náà hadithi títún bẹ lábẹ́ báàbù yìí òun náà ni hadithu al-Bara ibn Azib radiyallahu ta'ala anhu. wọ́n là nẹ́bi sallallahu alaihi wasallam tó sọ báyìí pé al-ansar ráwọn ansar tá a sọ fámì ìmánì ní kéèyàn nífẹ̀ẹ́ wọn yẹn la yuhibbuhum illa mu'min ẹnìkan ò ní nífẹ̀ẹ́ àwọn àǹsọ̀ àyàfà àwọn onígbàgbọ́ òdodo ẹni ọba nígbàgbọ́ lódodo ó fi ẹ̀yí pé yàní òṣùlógbò alḥasr wàlkọ́t ìgbẹ́ mu tí ó fi hàn yí pé ló ti tọ́ lódodo ìyẹn nígbàgbọ́ yóò fẹ́ náà wà ń sọ eléyìí tún lágbára ju tòkè lọ ọ̀hà sọ́ra gbogbo ohun tí ń jẹ́ iman sáré nítorí wọn ti gbà táwọn ansọ́ọ̀ kò ní nífẹ̀ẹ́ ansọ́ọ̀ láàyò ìbòho ẹnìkan ò ní nífẹ̀ẹ́ wọn ìlà mọ̀kù àfẹnudọ́ba nígbàgbọ́. wọ́n láǹtù sọ̀hí ó sì wuyì sí náà pé wọ́n láàyò bọ̀kìdòho ìlà múnáàfì. ẹnìkan kan ò sì ní bínú kò ní kórìíra àwọn ansọ́ọ̀ àwọn alátìlẹyìn ẹ̀sìn ọlọ́run àtàwọn mùsùlùmí ní Madina ẹnìkan ò ní kórìíra wọn illa munafik àyàfi àwọn àfi ẹni tó bá jẹ́ sọ̀bẹ̀sìlú sọ̀bẹ̀sìlú torí bẹ̀ fọmọ́ ni ahabbahum ahabbahullah àti nùkẹ́ ní bí rí fi ọlọ́run ọba subhanahu wa ta'ala ọwọ́ abẹ́ kí ẹ tẹ̀lé lánàá nẹ́bí sallallahu alaihi wasallam ẹ̀rí fọlọ́wọ́ ọba àlekè lásìkò tó lè in kuntum tuhibbuna Allah fattabi'uni yuhibbukum Allah. tọ́wọ́ ìgbélé ìtọ́ lódodo lẹ́ ń fẹ́ràn ọlọ́run èmi ànẹ́bí ni kẹ́ tẹ̀lé ọlọ́run adẹ́ nífẹ̀ẹ́ yín. agbóforí ẹsẹ̀ yín jìn tọ́lọ́run ọba aláforíjì ti máa ń sìkẹ́ ni ni. bẹ́ẹ̀ náà lẹ́yìn ìsìn wọn ọlọ́run nífẹ̀ẹ́ òun náà kọ́lọ́run bá dẹ̀ ti wá nífẹ̀ẹ́ yẹn ìyẹn máa sórí rẹ nìyẹn gbogbo dáadáa dáadáa ọlọ́run máa fi mẹ́ni tó nífẹ̀ẹ́ wọ́n mọ́ ní abọ́kọ́dọ̀ hùn ẹni àwọn hùn lọ ọlọ́run òun náà ẹ̀yìn sì bí tọ́lọ́run jẹ́ ní sí inú náà nǹkan nǹkan ló ń tọ̀ wọ́n máa jẹ ń tọ̀ wọn ò ní rí dùnú rárá bí ọlọ́run bá kọ́ sí àwọn. Imam Bukhari gbé hadith yẹn jáde tábà wo nàmbà sixty three ní kitabu manaqib al-ansar àkọọ́lẹ̀ tí ń sọ nípa ipò tí ń bẹ fún àwọn tí ẹ mọ̀ wípé eléyìí tí bá ń tọ́ka sí kẹ̀kẹ́ ń tọ́ka sí wípé àwọn ansọ́ọ̀rù yẹn o tí wọ́n jẹ́ alátìlẹyìn ẹ̀sìn ní Madina àtàwọn mùsùlùmí yẹn wọ́n nípò ẹsẹ pé kò kejì lọ́ba adẹ́dàá náà tó wọn sí. السابقون الأولون من المهاجرين والأنصار kò kejì ni. ìgbà àwọn ẹni tí wọ́n jẹ́ ní ìṣáájú àkọ́kọ́ nínú àwọn tí wọ́n ṣe hijira pẹ̀lú anabi sallallahu alayhi wa sallam wal ansar àwọn yẹn kú láti mọ́kànlá àtàwọn tó ṣàtìlẹ́yìn fẹ́ sí ọlọ́run àtàwọn mùsùlùmí ní madina. sọ nípa bẹ́ẹ̀. Imam Bukhari gbé síra yìí wọ́n gbé hadith yìí jáde nínú kitabu manaqib sitiri manaqib il ansar àkọọ́lẹ̀ tí ń sọ nípa àwọn ipò tí ń bẹ fún ansar àbá ní ẹnu ọ̀nà àbáwọlé kẹrin báàbò hubbil ansar ẹnu ọ̀nà tí ń sọ nípa ìnífẹ̀ẹ́ àwọn ansar náà ẹnu ọ̀nà àbáwọlé mi ti àtúwọlé sí òun náà ní báàbù bàyáni nùkùsọ́ nílì ìmánì bìnákìsì tọ́hát ẹnu ọ̀nà tí ń sọ nípa àlàyé dídínkù ìmánì ó ní í ṣe pẹ̀lú dídínkù nínú tẹ̀lé ẹ má jẹ́ àgbàgbé ìjúwe dàbí ìjúwe ìgbàgbọ́ fún wa wípé ohun tí ń jẹ́ ìgbàgbọ́ òun náà ní i'tiqadun bil qalbi bẹ́ẹ̀ ìwọ̀n tá a ní àdìsọ́kàn rẹ̀ tá a dì sínú ẹ̀mí òun ló ń pè ní al-iman wa qawlun bil-lisan àti ohun tó yẹ pa ń sọ jáde lẹ́nu wa amalun bil-jawarih àti ohun tó yẹ pa ń fi gbogbo oríkèéríkèé ara ṣe yazidu bit-ta'a ìmọ̀nì yìí ó dẹ̀ sì máa lé sí pẹ̀lú tẹ̀lé tọ́lọ́hùn ọ̀yẹ́nkoso bil-ma'siyah yóò sì máa dínkù pẹ̀lú kíni o pẹ̀lú ìyàpá ọlọ́run wọ́n fi hàn pé hadithi yìí ọwọ́ ń sẹ̀rí lórí ẹ̀ pé kìtáàbù bayani nukusani iman àbí báàbù bayani nukusani iman ẹnu ọ̀nà tí ń sọ nípa dídínkù iman bìnàkùsì sọ̀ọ́àt pẹ̀lú dídínkù níbi iṣẹ́ tẹ̀lé tọ́lọ́ wọ́n fi ẹ bá ti ń dínkù nínú iṣẹ́ tẹ̀lé tọ́lọ́ iman rẹ̀ ń dín nìyẹn hadithi tí a wò nínú eléyìí òun náà ni hadithu abi sa'id al-khudiri radiyallahu ta'ala an. afáwa sọ wípé kharaja rasulullahi sallallahu alayhi wa sallam fi adha aw fitrin ila al-musalla wọ́n ní òjíṣẹ́ ọlọ́run sallallahu alayhi wa sallam ó ní ọjọ́ iléyá níbi ọdún iléyá. àbí otu ìtúnu àwẹ̀ ọwọ́ ajáde lọ síbo ilal musalla pápá táà ti máa ń kí dì. fọmọ́rọ̀ àìlẹ̀ nìta ńgbà tó wá sí ìbánisọ̀rọ̀ tán ọwọ́ akọjá sọ́dọ̀ àwọn obìnrin. tẹ́lẹ̀ ilé bá ń tọ́ka ó ti di lẹ́kṣọ̀ tá a lọ sí lẹ́kọ̀ọ́ ní ìfàkọ̀. tẹ́lẹ̀ yìí bá ń tọ́ka ó ń pàtàkì ìdánilẹ́bí pàtàkì ọ̀rọ̀ àwọn obìnrin kò fi wọ́n àtọ́yẹ kóbìnrin náà ẹlẹ́kọ̀ọ́ ń pa ẹ̀sùn torí pé kò sí àtọ̀ láàrin obìnrin àtọkùnrin nípa jíjẹ́ ni ọlọ́run nípa jíjẹ́ mùsùlùmí ìgbàfọ́lọ́run ìní ìmán ìtẹ̀létọ́lọ́run ìgbàwẹ̀ ìsísádákà ìsílọ́run ìsábẹ́ ìmárẹ́tẹ́ ọlọ́run lọ́pọ̀lọpọ̀ ìmákọ́mínú ọlọ́run ní ìjọsìn kò sí àtọ̀ láàrin ọkùnrin àtọkùnrin kódà ọlọ́run ọba subhanahu wa ta'ala sọ yìí pé ẹni tó bá ń ṣe dáadáa min zakarin aw unsa ọjà kọ ni o ojóbìnrin ni wọ́n wà mu'min tó dẹ̀ nígbàgbọ́ ó fi hàn pé kò sí yàtọ̀ ọlọ́run nífọ̀ọ́ la nuhyiyannahu hayatan tayyiba irúfẹ́ ní bẹ́ẹ̀ dẹ́sì máa sórí rẹ̀ wọ́n lọ́nà ti di yannahum bi ahsani ma kanu ya'malun àádẹ́sẹ̀ lẹ́sẹ̀ bíṣẹ̀rí àti sàkàtì àwọn ọkùnrin bẹ́ẹ̀ náà lọ sàkàtì obì lórí afẹ́ ń gbọ́ òjíjọ́ kan làwọn obìnrin sọ fún anabi sọlá àṣọlá ń pè ọ̀gọ́lọ́bẹ̀nà àlékà rìṣẹ́l àwọn ọkùnrin ah, wọ́n ti borí wa lọ́dọ̀ rẹ̀ fà. àwọn nìkan ni wọ́n máa ń lọ máa ń kọ́ lẹ́kọ̀ọ́ ẹ̀sìn báwa náà wájọ́ kan ẹ̀jẹ̀ ọlọ́run náà wájọ́ kan fún wa sọlọ́lá àlẹ́ níjọ́ tó ló tó padà wá fún ọ inú ẹ̀kọ́ tó kọ́ wọn níjòkó yẹn ìgbẹ́ni ọba lọ́mọ mẹ́ta ní lọ́rùn adigaga ẹ̀ tí òfin ní wọn náà obìnrin kan dẹ̀ sì béèrè níjòkó lórí kéwù jọ yẹn ìgbẹ́ni ọba ní méjì ńkọ́ òjijì ọlọ́run níbẹ̀ ọjọ́ ọmọ méjì náà lọ́mọ tó ti kú wọn adigaga ẹ̀ tí òfin ní wọn náà sọlá bẹ́ẹ̀ sísàkàsísà nẹ́bí sọlá ìsọlá wa sàkàsí àwọn obìnrin ìgbà tó sì bá ní sọ̀rọ̀ tán níjọ́ ayé ìdù yẹn bọ́yọ́dún lé àbọ̀dún jágà ní pápá tí wọ́n ti lọ kí yín dì fọmọ́rọ̀ àìlànìṣá ọwọ́ akọjá lọ́dọ̀ àwọn obìnrin kọ̀kọ́ọ̀lù ọwọ́ àníyá àwọn aṣara nìṣá kí ni wọ́n ń pè ní máṣar ìtumọ̀ rẹ̀ ní àwọn àkójọpọ̀ tọ́rọ̀ kan náà kó wọ́pọ̀ ẹ̀yin jama obìnrin tasadaqna amúrò ni ẹ máa ṣe sàárà o fa inni uritu kunna akthara ahli an-nar torí wọ́n fi yín hàn mí wípé yín lẹ pọ̀jù náà àwọn tó máa wọná fọkùnà làwọn obìnrin yẹn bá sọ fún anabi sallallahu alaihi wasallam pé wọ́n bímọ ya Rasulullah kí ló sì máa fààyàn rẹ òjíṣẹ́ ọlọ́run táàfin pọ̀ nù ẹni tí ó wọ̀ náà òjíṣẹ́ ọlọ́run ni. sírìnà ẹ máa ń ṣépè lọ́pọ̀lọpọ̀ ǹdẹ́ẹ̀fì wọ náà sì ya ǹdẹ́ẹ̀fì pọ̀ nù náà wọ́n tẹ̀ fúrúnà làásìrọ̀ ẹ yìí sì mórí ọkọ àlàásìrò ń bẹ̀ yẹn bí mọ́nà zawj ẹ yìí ọkọ. Ànábì sọlá sọlá sọ pé máa rọ ètò mi kẹsàn-án ti wọn wọ́n dí i ni tẹ́sí wọ́n dí azabalẹ̀ ló bí rọ́jò lè hazi min ìdàkọ́ni tí ó mú láàkáyé ẹni tó jẹ́ onípinnu tó nípinnu yóò mú láàkáyé rẹ̀ lọ tó kọ́ ọ̀kan náà yẹn obìnrin bí mo yìí mọlọfà lọkàn náà fẹlẹ kọfí sọ pé ìnàlẹ ọ yóò nà lẹsí fi ìtọrí fi ha hàwárò ni. ọ̀kálínà náà ansom malam yọ̀ọ̀yẹ̀ nẹ́kọ́tìlánà ó ní nàlẹ́ ọ̀yọ́ náà lẹ́tì dádájọ́ àwọn ojú àwọn obìnrin ní sọyọ́ àwọn obìnrin èyí tó ti fi tọ́rù fi hà háwàrù ó yẹ pé bí ojú yẹn ẹgẹ́ ń bẹ́ ń fa àwa ọkùnrin tó malam wọn wàá lè jí àwọn tí wọ́n ti pa nù wa mọ́. afaani yasọrọ anaza ló bi hàtà láhàrọ kábìyì ẹni tó nílà káyì wọn sì gbé ṣubú báyìí tí òfin nílé yíra padà mọ́. wà fún náà àdé àfọ kálíkì ńlá yìí ìnsáná àwọn ni wọ́n dẹ̀ lẹ́jú inú ẹ̀dá ọlọ́run léyìn azẹniyẹ mú lọrọ jíjẹ ọlọ́run lè sọlá lè sọlá pé mi rí mi nà kẹsàn-án ti láwọn obìnrin ta lé nílàkàyè àwọn tó dínkù nílàkàyè wọ́n jíì ni wọ́n dínkù lẹ́sùn. adhaba lè lóbi rọ́jò lè hàzìm tí ó wàá mú láàkàyè ọkùnrin tó nípinnu lọ min ìdàkùn tójú kọ̀ọ̀kan náà yóò bẹ̀rẹ̀ yìí lọ. kólnà àwọn obìnrin yẹn bá tún ṣe ìbéèrè lọ́dọ̀ òjijì ọlọ́run fún láàrin sọlá ẹ ń ṣàlàyé rẹ̀ kó fi clear o. wọ́n mọ ọ̀nà kó sọ́ọ̀nù dín nínú kí làdínkù ẹ̀sìn wa wà á kìlì náà yà á rọ̀ sùwọ́lọ́lá kí làdínkù làákàyè wa èrè òjíṣẹ́ ọlọ́run òjíṣẹ́ ọlọ́run níbẹ̀ àlẹ́sà shahadatul mar'ati mísìlá nisfi shahadatul rajul ṣé kìí ṣe ẹ̀rí obìnrin ẹyọkan ìlàjì ẹ̀rí ọdún jíjẹ ọkùnrin kan ni bá sẹ́ẹ̀rì bíi pé ìlàjì ẹ̀rí la rí ẹ̀rí fọ́ọ̀mù lọ́wọ́ àná ayatu dain ní ayatu tawila ẹ̀rí fọ́ọ̀mù wà mẹ́ yìí pé káwọn ọkùnrin méjì kan sẹ̀ tí ọba rí fọ̀rọ̀jú lónìí wọn mọ̀ra àtàrí tẹ́ ẹ̀ bá rí ọkùnrin méjì tó máa sẹ̀rí sí gbèsè tẹ́ ẹ fẹ́ yára yín káwọ́ ọkùnrin kan àtòbí méjì à ń tẹ̀dí la ìhìdá àhúmọ́ ọ̀tún kọjá sí kọkàn nínú wọn máa máa ṣe mistake ìkejì ọdẹ sí kí ni àrùn ẹ létí òjíṣẹ́ Ọlọ́run ní sí òrí bẹ́ẹ̀ ni a ah, ó nà ẹ bàlà àwọn obìnrin yẹn ní bẹ́ẹ̀ ni o ẹ̀rí obìnrin kan láàrin wa ìlàjì láti ẹ̀rí inú ẹ̀rí ọkùnrin kan nìyí kọ́ọ̀lá wọ́n là nẹ́bí sọ̀lá sọ̀lá sọ pé fọ̀dáàlì kàmí nọkọ sọ́ọ̀nì àkìlì ha. nígbà tó ti lè yá gbé tóbi nìkan bá sẹ̀rí ìlàjì ẹ̀rí ọkùnrin odidi kan nìyẹn ìdínkù làákàyè rẹ̀ náà nìyẹn ànábì ti dáhùn alákọ̀ọ́kọ́ ó kẹlẹ́ kì í ṣe ọlọ́run tó wá mú wá bí ìbéèrè torí nù lóòbù tọrọ fi yé ìyàwó ni kéèyàn tún gbé question mark tọrọ àlẹ́sà ìdá hádọ́t làmùtútọ́ni wà làmùtẹ́sùn ṣé kìí ṣe pé ńgbà tóbìnrin bá ń ṣe menstruation lọ́wọ́ ṣé kìí ṣe yí pé kò ní kírun kò dẹ̀ ní láwẹ̀ kó nà ẹ̀ báyà àwọn obìnrin wà ni ojúṣe ah, ọlọ́run ní tọ́ba rí bẹ́ẹ̀ ọ̀dọ́ ẹlẹ́gà mi kò sáwọn ní bí nìhà ìyẹn náà wà nínú àdínkù ẹ̀sìn rẹ torígbà tó ń fi sọ fún wọn kò kírun kò ní dá padà ọ̀làwẹ̀ yóò padà dá padà ọkùnrin gbàwẹ̀ ló ń tẹ gbà nínú àdínkù ẹ̀sìn rẹ kẹrìmọ́ bùkọ́rí gbé jáde nínú káàbà ni ẹnu ọ̀nà àbáwọlé kẹfà báàbù tẹ́rẹ̀kẹ̀lẹ̀ áhìd asọ́rùmọ́ ẹnu ọ̀nà tí ń sọ ipò kèrè tí bá ń sin menstruation tí ń sàlejò nǹkan oṣù lọ́wọ́ yọ pààwẹ̀ yọ kàn padà sẹ́ lẹ́yìn kíni o lẹ́yìn rọ̀mọ̀dọ́ọ̀nù. jama ẹ má jẹ́ àgbàgbé kátẹ́ la sọ fún wa yìí pé nínú òṣèṣì táwọn obìnrin yẹn ń ṣètò tí ó nà láàánà ẹ máa ń pọ̀ ní ẹ máa ń ṣe pé ike ọ̀dà o. òjíṣẹ́ ọlọ́run sọ pé lẹ́yìn sẹ́lẹ̀ mọ́kùnmín bìlà àn omi náà gbọ́dọ̀ jẹ́ ilé tó. pàápàá jùlọ láàánú ni màá jẹ téèyàn ń sọ àwọn èèyàn kan téèyàn ti pè fún mi ọgbọ̀nà síbẹ̀. pàápàá jùlọ ẹni tó ṣe pa àmọ́ bí jọ́ parí ọ̀rọ̀ rẹ̀ sí bóyá kò ní lẹ́tọ̀ọ́ sí pé bí bá ṣe pé ìfẹ́ni tí lẹ́tọ̀ọ́ sí pé ètò ìpadàbọ̀ wá báyìí òun láàfin ni wa níràn ìpè tó tún lè wáyé òun lè pè aláàánú bìlẹ̀ wá sí ìpè tó ṣe yípa rí nínú ṣẹ̀ríà tíṣẹ̀rí àti pẹ̀lú àwọn ènìyàn pẹ̀lú kúmúròyìn wọn wa kò sí láì sí. kàlọ́ àwọn ojú àrùn kọ́ àná alákọ̀ọ́lé ọba dẹ́dà ṣépè fún ìbílẹ̀ àwọn yahudi bani israel ọlọ́run ṣépè fún wọn ó ṣépè fún pààrọ̀ láàrin ẹ̀sùn láàrin ẹ̀lẹ́ kàzíbí ó ṣépè fún múnẹ́fì ó ṣépè fún àwọn káfíìn nínú àwọn àyùmọ́ mi sàbíkọ̀ àwọn ọjọ́ tó ti lọ. ó sì pè fẹ́ni tó pa ẹ̀mí lọ́nà ẹ̀dẹ́ ọ̀tọ̀ ó sì pè fún ṣájáàtù zẹkù igi zẹkù nínú àwọn igi jàǹdẹ́mọ́ tàbárí kálọ̀ wo súnlẹ̀ àwọn tó ṣe yí pé nínú súnlẹ̀ kéde ọjà àwọn ti ẹ̀pọ̀ rẹpẹtẹ ni àwọn yahudi àti nasara mẹ́mẹ́ àwọn tí wọ́n ń ṣe bíi kíní tí wọ́n mú adẹ́rẹ́ tí fi. lura wọn lára tí wọ́n máa fi nǹkan yìí kẹ́rin pé ń sọjú wọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àwọn tí wọ́n ń fáìlì yìí wọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àwọn tí ń finúkún wọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àwọn tí ń jẹ rìbá ẹni tí ń fún yẹn jẹ wọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àwọn ayafọ́tò abẹ̀mí wọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹni tí ń fi nǹkan abẹ̀mí sọ́wọ́ kì í fẹ́ pẹrẹ jẹ olóhùn fẹ́ wò bóyá tóun bá ta ọfà yìí ẹni tó pa nǹkan abẹ̀mí fún nǹkan mi yàtọ̀ sí Allah mbẹ́mbẹ́ ẹni ó kó ń bí dé àmọ́ra pé máa bọ̀ wá dọ̀ wọrí wọ́n wà o lè tó jí nǹkan tí gbogbo yẹn ń gbójú wò pé ee ní màá ń gbé lọ yìí mbẹ́mbẹ́ ẹni tó jẹ dúkìá mùsùlùmí mọ́lẹ̀ tí ọgbà yọ̀ǹda lọ́wọ́ mbẹ́mbẹ́ ọkùnrin tí ń ṣe bí obìnrin obìnrin tí ń ṣe bí ọkùnrin wọn mbẹ́mbẹ́ ẹ̀rí bákẹ́ bẹ́ẹ̀ ni tọ́lọ ọlọ́ọ̀bá obìnrin ṣàṣepọ̀ kó fi lè àwọn náà ń ẹni títí ọjà nínú àwọn bá wà ń bẹ náà tó lè kéde ẹni tí ń ń hu bá ṣẹlẹ̀ òkú bá ṣẹlẹ̀ tí wọn máa hu obìnrin ni tí máa hu wọn bákan náà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni àwọn obìnrin tí lọ bẹ sàárè wò tí máa kára tàì níbẹ̀ àwọn náà wà owó gbogbo àwọn tó ẹni tí ń pọ́n ni o ẹni tí ń tà ni o ẹ̀rí wọ́n wà ń bẹ̀. ẹni tí ń jókòó sáàrin hálíkọ̀ àgbéyẹ̀ òtútọ́ nínú àwọn tuntun náà ṣe pèsè jókòó sáàrin hálíkọ̀ báyìí gbogbo wa ti jókòó báyìí wá jókòó sáàrin báyìí nínú àwọn tuntun náà ṣe pèsè ẹ̀rí ẹni ó ṣe pè fẹ́ tí ò lè tó ṣe pè ọwọ́ àná àwọn tuntun náà ṣe pè ẹni tó lọ dé gi síbírù ẹ ti dá gi síbírù mọ́ táà máa ń lewé rẹ yẹn ọwọ́ àná ọdún súnà sí pé ẹni tó tẹlẹ mọ́mù fáwọn èèyàn kan tí mo ti gbá tiẹ̀ ọwọ́ àbẹ obìnrin tó sùn tọkọ ẹ sì ń bínú sí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà lẹni tí ọgbọ́ hayya ala al-falah bí ṣe ń bá tiẹ̀ lọ nìyẹn kọ̀ lọ́ọ́ kírun ọwọ́ àná pépé ọjà ẹni ọ̀yọ́ zaka tí ò sí sádàkà wọn bẹnu rẹ pépé ọjà kódà súnà sí pé fún àlẹ́ àkọ́rọ̀ kọ́fí hàn àkékè ṣe pé kọ̀mọ̀ yàtọ̀ láàrin tí kí bàtẹ́ tí òkè yóò já wọn jẹ náà ni ẹni tí ń sòpin yà láàrin òǹbí àtọmọ láàrin ọmọ ìyá sọmọ ìyàwó bẹ́ẹ̀ àwọn tí lọ hó sáré òkú nígbà wọn ti súnlẹ̀ sí pé fún ni wọ́n wà mẹ́ ẹ̀rì ẹni ọlọ jí nǹkan ní alihamid limaki limaki lòun ti já lé tiẹ̀ ọwọ́ àná ti pé ọjà bákan náà ẹni tó lọ sí afọ́jú tó fi já ní òkòtò súnlẹ̀ sí pé fẹ́ni èpè ni ẹni ọlọ́sùn sí àwọn ọjọ́ lóògù ọlọ́kọ́rì jọ̀bọ ọkùnrin àtọkùnrin lọ fẹ́ra wọn ọ wà nínú ọjà ẹ̀rí ẹni ó bú àwọn sọ̀hábà mbẹ́mbẹ́ ẹni ọlọ́ fẹ́ràn ọ wà nínú ọjà ẹni tí ń lọ tọ́ ìdá ọmọ ìyá rẹ̀ báyìí sí nínú ẹ̀fẹ́ ìkíní yìí àbí ń kọjú bọ̀dà báyìí wọ́n mbẹ́mbẹ́ ẹ̀rí bákan náà ẹni tó bú sáà bí ẹgbẹ́ bá ti sọ àní wọ́n wà mbẹ́ o tó gba àwọn eléyìí ẹni tí ń jẹ́rìí èké wọ́n wà náà ní tí èpè ọjà tó ṣe pé súnà ṣe kí ni ọ ó ṣépè fún wọn. tọ ṣùgbọ́n táwọn obìnrin ọba àdéhùn sọlá àṣálá sọ pé tó fẹ́ràn láàrin ẹ̀ máa ń pọ̀ lépè. ìwọ̀n tẹ́ bá gbóyè ń bẹ̀ náà ni pé ẹni tí ọ̀lẹ́kọ̀ọ́ sí pé náà wọ́n ń ṣépè. lọ́fà àti wọn fi wọlé lọ́pọ̀lọpọ̀ ọwọ́ ni wọ́n tẹ̀ fẹ́ràn láàrin ẹ ọkọ mo fi ẹgbẹ kúfúrú mẹ́rin yọọ máa kílẹ àti wàá fi àṣà lè fún un tí ó lè mú yẹn kó nu bàbá yìí wọn ṣe bẹ́ẹ̀ di ni ajágbá àwọn obìnrin kan kálá kàtẹrọọsì lábàá pẹ wọn tọ́lá di ìsìnmí ìsàlàyé báwọn obìnrin ṣe máa ń ọkọ yẹn ìgbé tó bá ṣe dáadáa sí kan wọn látàárọ̀ ọwọ́ dáadáa kan ẹgbẹ́ oníwájú ń yìí á dáadáa kan lọ́dọ̀ ó nídìí dáadáa kan lọ́dọ̀ rẹ tí ò sì rí ọ̀sán kò sí kankan rí ẹ rí sọ̀rọ̀ ní ọ̀nà àbáwọlé mi sì á tún wọlé sí. sọ eléyìí ó ń sọ wa lára sí àwọn obìnrin ká sọra fún àwọn ìwà tí yéye ká sì tún wa ìpè kọ̀ǹdíṣẹ́ lè má jẹ́ kírun. káfìrí là bá pè yẹn yẹn ńgọ́rùn kọ́ndíṣẹ̀ yìí a lè pè ní kẹfìrí torí kọ́ndíṣẹ̀ lọ́fà tóbìnrin òfin lè kírun lásìkò kan tí oṣù tẹ̀ ní padà kí òun náà ní bóyá ń ti kí oṣù àtẹ́jẹ́ ìbí mọ́ ń jáde ní ara rẹ̀ lọ́wọ́ ẹnu ọ̀nà àbáwọlé mi tí àátúwọlé sí òun náà ní báàbù bàyá ní kọ́ọ̀nìlì ìmọ̀ níbi láhìtà áyálà àfùdọ́là àmẹ́lì. ẹnu ọ̀nà tí ń sàlàyé pé ìmánì sọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala ọjà ohun tó fi lọ́lá jù lù gbogbo sẹ́. ẹnu ọ̀nà yìí gan ti ń sọ àlàyé fún wa yìí pé àṣé àti amálì. fi jáde kúrò láàrin àwọn àṣà ìrọ táwọn sọ fún un ti alẹ́ àti kọ́ọ̀dù olùkọ́ni bí kéèyàn kàn ní lẹ́nu náà bá àmà ti tẹ́ bẹ́ẹ̀ lọ́wọ́ àfáwọn ọmọ oríjì àná. mo fi hàn pé tàrífù àwọn alùsùn lẹ̀ fún iman òun lọ́la làbíà òun lòdodo òun lọ́kọ̀ rẹ̀ pé iman ọ̀rọ̀ ní ìṣe àdéhùnkàn ó lè lé pẹ̀lú kíni o pẹ̀lú tẹ̀lé tọ́lọ́ ó dẹ̀ lè dínkù pẹ̀lú kíni o pẹ̀lú yàfa. sọ̀rọ̀ yẹn ń kílíà bẹ́ẹ̀ so báàbù yìí ti ó ti ṣàlàyé yẹn fún wa wípé ẹnu ọ̀nà tí wọ́n pé àlàyé bí ìmọ̀nì ṣe jẹun tọ́lọ́lá jù nù ṣẹ́ àti iṣẹ́ ni ìmọ̀nì náà. hadith tí a mú bẹ́ẹ̀ náà ni hadith Abi Hurairah radiyallahu anhu wọn dájú òjijì ọlọ́run sallallahu alaihi wasallam wọn bí òjijì ọlọ́run ọba léèrè pé ayyul amali afdal èwo nínú iṣẹ́ tọ́lọ́lá jù kẹrì èwo ni nínú iṣẹ́ tó ní ọlá jù nígbà tá a nẹ́bí ọwọ́ àdáhùn sọ̀lá àlẹ́ ọ̀sẹ̀lá kí ló fi dáhùn ó ní ìmọ̀ ló fi là yìí ìnígbàgbọ́ sí ọlọ́run ni o kí lẹ́ni yẹn sì fi béèrè amẹ́lì ìgbé ayíyó amẹ́lì afdal iṣẹ́ wò lọ́lọ́lá ju iṣẹ́ ló béèrè níbẹ̀ ni ó fi máa yọ ọ́ fún ìmọ̀nà amẹ́lì. ibi ga iman a iṣẹ́ àdèlèwi iṣẹ́ kágbèrò iman ọba adéra ni ọmọ nǹkan ọlọ́hun ní yòdì àyè ìmánìkù ọlọ́hun ò lè ra ìmánì yìí láàrin sí irun sí lọ́lọ́hun sọ mẹ́ ẹ̀dẹ̀ rí iṣẹ́ abẹ́ ẹ̀kọ́. anabi sọ wípé iṣẹ́ tó òun ni àti ìnígbàgbọ́ sọlọ́run àti kíni ọ àti òjíṣẹ́ rẹ̀ ẹ̀rí ẹ̀rí pé tùmọ̀ yẹn ń fẹ́ jú ni gbà ọba ọba tó wà ní òun la ṣẹ̀dá òun ló ní kápá lórí ẹ̀dá òun ní ń darí ẹ̀dá òun ní ń pèsè fẹ́dá òun sí lọ́dọ̀ ni. àti káàbà sí lọ́hùn báyìí pẹ̀lú tó bá mú wa ní sẹ̀rí àpò aláàbìsí lọ́hùn. kéèlà fún mama àdà lẹ́yìn ìgbà yẹn wọ́n tún wá bí anábì lédè sọ̀lá àlẹ́ òsánlá lẹ́yìn ìgbà yẹn kí ló tún wá lọ́lá jù nù sẹ́wọ̀n òjíṣẹ́ ọlọ́run níbẹ̀ ni àdìjìhádù fi sabilillah ìjagun sójú ọ̀nà ọlọ́run kí ti jihad láti gbalẹ̀ fúnlẹ̀ fún islámù. islam ó fi gbòòrò àtàwọn mùsùlùmí tó ń pọ̀ sí lórí dáadáa. wọ́n tún wá bí anábì eléèrè sọ̀lá àrùsọ̀lá pé fún mẹ́mẹ́ àdá lẹ́yìn ìgbà yẹn kí ló tún lọ́lá o nínú iṣẹ́ ní hajj wọ́n là nẹ́bí ń sàlàyé hajj yìí ń láàyè wípé òun náà ní dáa. àti ìdáàmú tó àmì. ọ̀rọ̀ tó dùn àti kéèyàn fún yẹn jẹ òun ni hajj mabrur àlàyé mi dẹ̀ sọ pé o ti ń jẹ hajj mabrur òun ni hajj tá a ṣe tó ṣe déédéé ìlànà Nabi sallallahu alaihi wasallam wọ́n túmọ̀ mí ṣùgbọ́n túmọ̀ yìí tí wọ́n tún yẹ àlè wíwú rẹ̀ ká sì jókòó lé ìgbà jù kọ́lọ́ ń lẹ́sìn mọ̀. hadithi yìí imam bukhari wọ́n gbé jáde nínú kitabil iman àkọọ́lẹ̀ ẹlẹ́ẹ̀kejì kábà ní báàbù kejìlélógún báàbù man qala innal imana huwa al-amal ẹ̀rí imam bukhari alayhi rahmatullah àwọn akẹ́kẹ́ buwé bu wọn báyìí wọn àti wọn àfi kọ́ yẹn nímọ̀ ni ẹnu ọ̀nà ẹni tí ń sọ jáde pé alọ́rọ̀ tí mo sọ yẹn lẹ́rìí o pé innal imana huwa al-amal dájájú ìmánì ńkọ́ òun gangan níṣẹ́ ààrẹ tí mo dán sọ pé onígbàgbọ́ tí kò dẹ̀ ṣe. ìkànnìyàn hadithi mi tó túnjọ yìí tá a kà tán yìí òun ni hadithu Abi Dharr al-Ghifari radiyallahu ta'ala anhu àfààní. سألت النبي صلى الله عليه وسلم أي العمل أفضل mo bi anabi léèrè sallallahu alayhi wa sallam pé ayyul amal afdal àléwò nínú fẹ sọlọlá jùlọ ẹrí kọjọ tòkè ayyul amal afdalu èwo nínú fẹ sọlọlá jùlọ nígbà tá anabi sọlá sọlá dáhùn ọjọ́ tòkè náà pé ìmọ̀ọ́nù bíláàhì ìnígbàgbọ́ sọlọ́hùn wọ́n jihadun fi sabilih àti ìjagun sójú ọ̀nà rẹ̀ bá a ti wí lákọ̀ọ́kọ́ kóòtù àbùzárì ni mo tún béèrè wà á yọ rìkọ́ọ̀bì afdal wà á yọ rìkọ́ọ̀bì afdal àti ife ìṣerúdọmọ wò lọ́lọ́lá jùlọ sábà sọ pé yẹn ṣerúdọmọ tí ó gbà ládàá lórí ẹ̀ sẹ́wọ̀n kọ́ wà nọ́ọ̀rọ̀ ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala pé fọlá fi tahmal àákọ́bá wọ́n mọ àdúrà ọ̀kàmọ̀lá àákọ́bá fọ́kùrọ́ kọ́bá ńbẹ́ńbẹ́ ìgbé kí lórí dání òkú sínú àákọ́bá wọ́n ní kí ni wọ́n fi àákọ́bá mọ̀ rẹ̀ ànábì sallallahu alaihi wasallam fọ́kùrọ́ kọ́bá sísẹ́ ẹrú dọ́mọ sísú ẹrú lẹ̀ tẹrúlẹ̀ àwọn ìtààmù fi yẹ omi ní mọ́sùlọ́wà àfi fífún ni ilé oúnjẹ ẹlẹ́jọ́ ti bí wà yẹtí mọ̀ ń gáàmà kọ́rọ́bà ọmọ òrukàn tọ́jà lásùnmọ́ àwọn mẹsìnínà gáàmà kọ́rọ́bà àbáláyé ni tóun náà jẹ́ ẹni báyìí ni ti sọ dẹ́ni ìlẹ́lẹ̀ ẹ̀rí. ó ní wọn á sọ ayé orin kan bí àfùtọ́ yìí ìṣerú dọmọ olófin lọ́lá jùlọ wọn là nẹbi sọlá àṣàláwá dáhùn pé ọ̀hùnláha sámánà ọ̀hùnláha sámánà òun lè yí tó wò rẹ bá wọ́n jù òun lè yí tó wò rẹ bá wọ́n jù ọ̀hùnláha sámánà òun lè yí tó wò rẹ bá wọ́n jù òun wọ́n jù ẹni pé owó dá ilé fi irú méjì onìkan lẹ́ẹ̀dẹ̀rà wà ànfàṣù ha ìndà àhìlẹ̀ ha ó sì tún wọ́n lọ́dọ̀ àwọn ẹni tó ní wọ́n ti fẹ́ fún ọ báyìí wọ́n sọ pé á ah, kẹ́rù yìí wà ń lọ ni ṣùgbọ́n nídìí owó sá ẹrú tó lọ́lá jù téèyàn lè tún pọ̀ ẹrú níbẹ̀ nìyẹn téèyàn gbà ládá fífọ̀ kóòtù ó ní mo wá tún sọ fún àdébìsọ̀ láàrin sọlá ń pé fa ilẹ̀ máa fà tí ń bá wá lágbára àti ṣe àwọn nǹkan tó ń kálẹ̀ yìí ẹ má jẹ́ àgbàgbé níbi fa ayò rìkọ́ọ̀dì la wà kí ẹsẹ̀ pẹ́ni ẹni tó wọ̀n bá lágbára àti nígbàgbọ́ àti ṣe jìhádì òkè sóhun là ń wí o ẹ̀ kọ́rọ̀ rìkọ́ọ̀dì là ń sọ̀rọ̀ rẹ̀ ìtú ẹrú lẹ̀ èyí tó lọ́lá jùlọ ọlọ́run náà lè tó owó rẹ̀ wọ́n tó sì tún wọ́n lọ́dọ̀ àwọn ẹni tó ní. afáàbí gáàdì òjíṣẹ́ ọlọ́run sọlá àṣàlá ń sọ yìí pé tòwáyìn ló dá ayé àti. ha alqadi qiyas aleyhi rahmatulah ẹ̀rí pé dọ́ ìyá lọ́wọ́ yìí èyí tó sì lálàáfíà táwọn olùmọ̀ fi díẹ̀ múlẹ̀ òun náà ni tòwáyìn ló sọ ọ́ ní àn. ṣùgbọ́n lè jẹ́rìí ọ̀yà tó ti hìṣà fi ìmáàmù zúrì yẹn lọ́lá láàfin àti kọjú. pẹ̀lú gbogbo àwọn àkọọ́lẹ̀ míì tó wá sọ́ọ̀nì àbí àti sọ́ọ̀nì à ṣùgbọ́n dọ́ọ̀nì àyáza tasfif ọwọ́ ẹnu mùsọ́lá hadith tó ń tasfif ibi tí ọ̀ sọmọ nígbà tí yẹn kọ̀ǹkan lọ fún ọmọ tí èsì bọ́ bẹ́ẹ̀ ẹ lọ sí àwọn ẹni pariwo yẹn lọ́wọ́ lọ́wọ́ jèrè ariwo yẹn nípa jù àyínú sọ́ọ̀nì à ọ̀rẹ́ ni ń ṣe nǹkan lọ́wọ́ ọ ṣùgbọ́n agbára rẹ̀ ọ̀ka nǹkan tó da nílẹ̀ ṣe wà á rìn lọ́wọ́ nígbà tó o ti lágbára láti kí ni o láti ṣerú dọ̀mọ́. àwòtẹ́sùnà òun lè àkàrà kọ̀ àbí kò dẹ̀ ṣe é fẹ́ ní lórí pé kò mọ nǹkan ṣe tọ́ba ní kò ń ṣe nǹkan báyìí á bàjẹ́ ìwọ́ wa lọ ọ wà gbà ọ bà sí à ó ti yẹ kó ah, bóun ló ṣe ń kun rẹ bálabàlà yìí ọ̀ya ẹ̀wọ̀n bí wọ́n sọ fún àdébí fúláṣà láńkọ́ ọmọdé kan lẹ́kọ̀ọ́ orí ti ń kúrẹ́ wá rẹ̀ ah ó ti ń kúrẹ́ yìí ọlọ́run ká gba kẹfẹ́ lọ́wọ́ rẹ̀ bọ́n ṣẹṣẹ nì kálá àwòtẹ́sìnàáhùn lè àkàràkọ̀ àbí kò dẹ̀ ṣe nǹkan yẹn fẹ́ni tí ọmọ ṣe afa abuzari wa tún béèrè pé ah, ah, a a ń lẹ́mu afaali tìǹbà tún lè sèyàn lẹ́ǹkọ́ a ah, òjíṣẹ́ ọlọ́run tọ̀ bá wá lè sèyàn sallallahu alaihi wasallam tàdáhùn الشر من tàdáhùn mẹ́sà من الشر. ó sì fà àwọn èèyàn lè gbọdọ̀ sábúrú fún wọn. àwọn ìdàrẹ́ kí wọ́n bá máa sọ wọ́n lè ké tó sọ bá lè gbà ọkọ́ sàwọn bó ti bá wọn ìyẹn tó sà lọ́dọ̀ tó wọn. sebo rí dáadáa sí ẹ nígbà tó sì rí dáadáa sí. ó sì fà èèyàn tì kó níbi aburú ní sábúrú fáwọn èèyàn. فإنها صدقة تصدق بها على نفسك يوضو سي ساراني تتصدق بها ọyọ tá a fẹ́ kó mẹkọ fi lè fúyẹ́ èké sàárà yẹn òun ti sàárà ní aláàánẹ síkà fúnra ara rẹ̀ ni o Imam Bukhari wọ́n gbé hadith yìí jáde nínú kìtàbí àkọọ́lẹ̀ forty nine kìtàbí làákì àkọọ́lẹ̀ tí ń sọ nípa ìfẹ́rúdọ́mọ àbá ní báàbù ayọ̀rìkọ́bí àkùtọ́lù èwo ni nínú títú ẹrú lẹ̀ èyí tó lọ́lá jùlọ. lábẹ́ báàbù yẹn hadithi mi tó túwà òní hadithi abdullahi bin mas'ud radiyallahu ta'ala anhu wa ardaah afáwọn abdullahi bin mas'ud radiyallahu ta'ala anhu ó ń sọ báyìí pé sa'altu nabiyya sallallahu alayhi wa alihi wa sallam mo bi anabi léèrè sallallahu alayhi wa sallam pé ayyul amali ahabbu ila Allah èwo ni nínú sẹ́wọ̀ èyí tọ́já sí fọlọ́wọ́n ọba nífẹ̀ẹ́ sí jù lọ́dọ̀ rẹ̀ ìwò ni nínú iṣẹ́ èyí tọ́lọ́wọ́n ọba nífẹ̀ẹ́ sí jù lọ́dọ̀ rẹ̀ kọ́ ọ̀là níbi sọ̀lá àkàláwá dáhùn pé tó àìláwá kò ìkírun sásìkò rẹ̀ ìbẹ́yìn náà ti mọ̀ ọ̀rọ̀ wọn inna salata kanat ala al-mu'minin kitaban mawquta ọ̀rẹ́ yẹn ní kákìrún ọ̀rẹ́ yẹn sì ní kákìrún sásìkò rẹ̀ ìrun tẹ́yẹ bá kí kákòókò rẹ̀ tó tọ́ ọlọ́run nígbà èyí tẹ́yẹ kí gbà lásìkò rẹ̀ tó ọlọ́run nígbà as-salatu ala waqtiha kíkírun sásìkò rẹ̀ mo lọ́lọ́run bá nífẹ̀ẹ́ sí wọ́n ní abdullahi bin masoud jọ̀rọ̀ di ọlọ́run tààlà ánì tó àtọ̀pẹ́ súnmọ́ ayé ọ̀dọ̀ ewu tó àlọ́ lọ́run tó nífẹ̀ẹ́ sí lọ́dọ̀ rẹ̀ nù sẹ́ o àwọn adáhùn pé bẹ́ẹ̀rù ìwádìí dáyé ni ìṣerere fún yà àti bàbá wọ́n ní ìdí jíjẹ yẹn fún ọ wọ́n ní ìdí mímu yẹn fún ọ wọ́n ní ìdí wíwọ́ yẹn fún ọ wọ́n ní ìdí ibùgbé yẹn fún ọ. ẹ̀rí wọ́n tún wá kó láyé tán ìyẹn ń ṣàdúrà fún ọ ìyẹn dá mọ́lẹ́bí wọn pa àbọ̀ rẹ̀ wọn ìyẹn ń tọrọ àforíjì ẹ̀rí. kọ́lá súnmọ́ ayé olùmọ̀tò àfa abdullahi mọ̀sùn tó sọ lẹ́yìn ìgbà yẹn èwo tó ni anabi sallallahu alaihi wa sallam sọ alijihadu fi sabilillah lẹ́yìn ìgbà yẹn ló tó kàn ìjagun sójú ọ̀nà ọlọ́run afa abdullahi mọ̀sùn tó sọ aláwọ̀ sàlẹ̀ àjù wọn ni hadassani bihin gbogbo àwọn ọ̀rọ̀ tí mo kà á lẹ̀ bíi mẹ́ta yìí òjíṣẹ́ ọlọ́run ọba lọ́sọ̀ wọn fún mi o sallallahu alayhi wa sallam wọn làwọn ìsàzẹ́tùhù lẹ́sẹ̀ẹ́dẹ̀ni. tọ́lá yìí tí mo tún béèrè àlẹ́ sí lọ́nà òjíṣẹ́ ọlọ́run ni wọ́n dá mi lójú pé yóò dà mí lóhùn. níbí yìí làwọn olùmọ̀ ti sọ yìí pé a mú ẹ̀kọ́ mẹ́ àwọn kọ́nà wọ́n ní sùúrù olùmọ̀ á rí níbẹ̀ fífẹ́ wájú ló ń gbà ẹyọ kẹtọ béèrè yẹn ti tó ìtọ́ ọlọ́run ò sí bẹ́ẹ̀ olùmọ̀ gbọ́dọ̀ ní faradà fákẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ yẹn kí àbẹ́ yẹn tó ti sọ ọlọ́run bá ní faradà òfin ní sùúrù pẹ̀lú ọlọ́run ní ilé ni pé akẹ́kọ̀ọ́ náà tún lu ẹ̀kọ́ pẹ̀lú olúbọ̀ bí ti bá béèrè tí kò ní sùn ṣé èsì ní máa kó nira pa lẹ́yìn náà ni pé kọ́tà tún mú bẹ̀ ni pé kẹ́lọ́tù láwùta ní máa ń sìn ẹnu ọ̀rẹ́ àti dání ilẹ̀ àtúlẹ̀ èlò níbi irú àyè báyìí tẹ́lẹ̀ yẹn mọ̀ pé mọ̀ yẹn ń bẹ́lẹ̀ ọkọ̀ ya pé mọ̀ lè tẹ́ fún jíjẹ́ ọlọ́run sọlá àlè sọlá wọn làwọn ìsàdá dání wọn làwọn ìsàdá tuhu tí mo bá béèrè àlè sọlá wọn làzá dání. èyí tí wọn fẹ́ kẹ́ ló láwọn yẹn sí ẹ̀ mọ̀ pé báàbù láwù nínú fásitì lè kàn ní sinmi báàbù láwù àláwù pé fa iná lọ àwọn ẹgbẹ́ tó wáyé fún mo ṣe ìjọba ẹ̀kọ́ bá ti rí báyìí fa iná lọ tẹ́fùtà hu amala shaitan torí láwọn máa ń ṣe iṣẹ́ àṣetá ni kì èyí. sọ bá rí ẹsẹ rí ni jama ìbéèrè tí wọn máa ta ọta tẹnu ká ọ̀rọ̀ yóò jọra wọn náà àwọn méjì ìdàkọ́kọ́ yẹn ti ẹ̀sẹ̀ déédéé ara wọn díẹ̀ ẹ̀yìn yìí ṣe déédéé rárá ẹ̀rí bẹ́ẹ̀ kí ló fà á wọ́n ní kíní yẹn ní oyè nípa oríṣiríṣi àwọn ẹni tí ń ṣèbéèrè pípa nẹ́bí sọlá àlùsọlá fi ń dákàlùkù lóhùn bọ́lọ́wọ́ ọba ti fi wá ìdarí ẹ̀ ẹni ìyíwò tó ní ìdí ìhun lórí fún létí sọlọ́lọ́ àlùsọlá ló fi jáde pé èsìn ìdàkọ́kọ́ yìí àtẹlẹ́ kejì àti kẹta àárín tí wọ́n yàtọ̀ síra wọn díẹ̀ díẹ̀. hadith abdullahi bin masoud yìí radiyallahu ta'ala anhu imam bukhari gbé jáde ní àkọọ́lẹ̀ ẹlẹ́ẹ̀kẹsàn-án kìtàbù mawaqiti sọ́là àkọọ́lẹ̀ tó ń sọ nípa àwọn àkókò òru ábàá ní ẹnu ní àbáwọlé fọ́lì sọ́lá sí lewaqati ha ọ̀la ti ń bẹ fóònù téèyàn bá ti kí ni o téèyàn bá ti sí àkókò rẹ̀ àdìsún lásìkò díẹ̀ ẹnu ní àbáwọlé tí a tún wọlé sí báàbù kọ́wọ́nì ṣíríkì àkùbà àdùnnú bíi. وبيان أعظمها بعده ẹnu ọ̀nà tí yóyè ní yí pé ẹbọ òun ló burú jù gbogbo o àti sísàlàyé yìí tó tún tóbi jù lẹ́yìn ẹbọ ẹ má jẹ́ àgbàgbé ọba tó fẹ́ táyà méjì ní sọ́tún nìsà tó fẹ́ jọra wọn. inna Allaha la yaghfiru an yushraka bihi ládájọ́ ọlọ́run ọba kò ní forí ni káfíńkà ẹ̀mí ìkejì rẹ̀ nù wọ́n yẹn kiri ma dún ní dáríkà lèmọ́ yẹ sá ṣùgbọ́n bí ọba tẹ bọ̀ yẹn ọlọ́run lè fún ní ẹ̀jẹ̀ ńtọ́ bá wù. hadithi táàtú wò níbí òun náà ni hadith abdullahi bin Mas'ud radiyallahu ta'ala an. ó ní mo bí anabi léèrè sallallahu alayhi wa sallam pé ayu zambi a'zamu inda Allah. bẹ́ẹ̀ bá ti ń béèrè rẹ̀ kó béèrè èkejì náà ni o bá lọ kó sínú èkejì. ó sì wá nu hadithi radiyallahu ta'ala anhu ọláwọn èèyàn máa ń lọ bí anẹ́bì nípa rẹ̀ ṣùgbọ́n mi ò fa burú ni máa ń béèrè makhafatan an yudrikani mo fi ń bẹ̀rù ká burú má bá mi ẹni bá fa Abdullahi ibn Mas'ud radiyallahu ta'ala anhu wọ́n béèrè dáadáa gbọ́dọ̀ àwọn tó béèrè kí o èkejì wọ́n fi má kó o ẹ̀ bí ọ̀kan náà àwọn ẹlẹ́kọ̀ọ́ kìí ṣe nítorí kí n lè sábúrú àmọ́ nítorí kí n lè sọ́ra fábúrú nítorí pé wàá máa ń lami yá àárẹ̀ fi ṣàrùrọ̀ mi lọ kẹ́yẹ́ yẹ kọ̀ ọ́ ẹ̀jẹ̀ ọ̀bá máa burú bá wà nù ẹ̀rẹ̀ ìka tó gbé dání akọ̀sí náà tí ó dẹ̀ ní mọ́. afa abdullahi masoud ọjọ́ ọlọ́run sọ̀rọ̀ ó ní wọ́n wá bí anabi ilé rẹ̀ sọ̀lá ni nínú ẹ̀ṣẹ̀ tó tóbi lọ́dọ̀ Allah òjijì ọlọ́run wa dáhùn sọlá àdùsọlá ń pè àǹtẹ̀jì alàlélàhì ní dán wàhùwà kálàkọ́kà kọ́ ọ wá orogún akẹgbẹ́ fún ọlọ́run àlá tọ́lẹ́tọ́ síjọsìn wàhùwà kálàkọ́kà tó sì fóun lọ dà ẹ̀ ọmọ ẹ̀rọ ipò kéènì ni òun lè bọ́ wà ọ̀kadà akẹ́rẹ́ kan ní kòlébí náà máa ń sí ta iná lọ́hàdù kárọ̀ ni wọ́n máa àlàyé ká ìdá àdínà kúta mi ń bá sí. alẹ́ sinata yìí ní fọlá tẹkẹrọ bí hùmá àbàdà àṣírìkà bíláhì wálé ìdírọ̀ rọ́bì náà. ọlọ́mọ kò sí wàhálà kẹ́kọ̀ọ́ sábúrú fún ẹ tó o bá ti yapa àlésìmẹ́ta yìí nìyí méjì kan bẹ fọlá tẹkọrọ bí hìmọ abàdà má súnmọ́ láéláé àṣíríkà bíláhì ìṣẹ́bọ̀sọ́lọ́ wálé ìdìrọ̀ rọ̀bì nẹ́ẹ̀sì àti ìmáfara ní àwọn èèyàn. ẹ̀rí jàmá ẹ̀rí pé àwọn méjì tá a fẹ́ kà yìí yóò bọ́ sábẹ́ ìfara ní èèyàn lẹ́yìn ẹ̀bọ̀n kóòtù إن dáríkà la àbí ọ̀rọ̀ ẹbọ tó sọ yìí kéèyàn fi nǹkan mí kejì Ọlọ́run bá ní òjò tó kó lọdẹsẹ dá rẹ a dádájú yẹn máa tóbi kóòtù súnmọ́ ayì tó wá nílò òjijì Ọlọ́run alẹ́ wo tún ni ó tóbi jù lẹ́sẹ̀ lọ́dọ̀ Allah ìṣe Ọlọ́run níbẹ̀ wà á ń takòtò la wà ládàkà tàkàfù àníyàtọ̀ àmàmáàkà kọ́ ọ pa ọmọ rẹ̀ òun fi ń bẹ̀rù kọ́ máa jẹun pẹ̀lú rẹ̀ ẹ̀yin tẹ́ máa ń lọ sẹ́yìn àtẹ̀yin tẹ́ ń lóògùn kó kọ́ má dòun kọ́ pọ́mọ rẹ̀ tó o fi ń páyà kọ́ má jẹun pẹ̀lú rẹ̀ ẹ̀ṣẹ̀ ńlá tó ẹ̀rí ìnira dẹ̀ lọ́mọ tó yẹn pa yẹn ìnira lọ́jọ́ fẹ́ni tó yẹn pa kó tó súnmọ́ ayì lẹ́yìn náà mo tún á béèrè pé àní lẹ́yìn rẹ̀ wo tún ni iṣẹ́ ọlọ́run ní bẹ́ẹ̀ ni ọlọ́run àlùfẹ́lá أن تزاني حليلة جارك قال أن تزاني حليلة جارك kó lọ sí agbèrè pẹ̀lú ìyàwó aládùúgbò rẹ̀ halila yẹn ìtumọ̀ rẹ̀ ní pé almar'atu allati tahillu lahu an yujami'a obìnrin tó lẹ́tọ̀ọ́ kẹ́niyàn lè ṣèbálò pẹ̀lú ẹ̀ kí wọ́n náà wà lọ sùn lọ ẹ̀ṣẹ̀ tó tóbi gbáà ẹ̀ sì rí pé wọ́n nira nílé ilẹ̀ pàdé ó sì tún ṣàlàyé bí wàhálà àdúgbò ṣe tún tóbi tó kódà kọ́ kọjá mùsùlùmí nìkan ó lórí wọ̀ ó fún ní wàhálà àdúgbò wọ́n bá ságbéyàn ọ̀gbọ̀rọ̀ báyàwó ẹ̀sìn kàtẹ̀lé ọ̀gbọ̀rọ̀ sí rárá sọ́dọ̀ bí wàá sọ ti fáàrí ọmọ àgbọ̀ òun ṣe é ṣùgbọ́n òun ò ṣe é sí tòsí nígbà kò sí ìyọ̀ dànù rẹ̀ kọ́mọ́ bá dáwà kọ́ la sàkọ̀rọ̀ bó zina innahu kana fahishatan wa sa'a sabila ẹ má ṣe zina o ìbàjẹ́ ni ọ̀nà ẹbú dẹ̀. Imam Bukhari wọ́n gbé hadith yìí jáde ní àkọọ́lẹ̀ ẹlẹ́ẹ̀karùnléní ọgọ́ta sixty five kitabu tafsir tafsir sọ́tù Baqara ẹnu ọ̀nà àbáwọlé kẹta báàbù qawlihi ta'ala wa la taj'alu lillahi andadan wa antum ta'lamun. tọ́yá kí adúró báyìí tí a bá ní ìbéèrè kan sí méjì kí a fi dáhùn ẹ̀ mo fẹ́ á lo wákàtí aleykum salaam wa Thank you. Eh, tó bá tí ọba sáyè ọ̀tọ̀ lérí àti pé tí ọba sáyè àbá jókòó sí àwa báyìí náà alikọ yẹn náà látò máa fọ́ọ̀mù lọ ṣùgbọ́n lápẹ̀rẹ̀ lẹ́yìn ọba àti jókòó ọ̀hún abọ́bí àyè tó sì lè wà mẹ́bí àti sáàkù láti ó lè jókòó lọ́yọ́ ọ̀dọ̀ ẹnìkan ní kó fara ti ẹnìkan kó wo ibìkan tí spéèsì wá òun ajókòó sáré ẹnì fún kan máa mo yẹn bá lágbára èyí ó fún ọ èyí sì jẹ oyé wọn ó yẹ náà èyí ó jẹ wọn pẹ tó mo ní mo fún yìí o náà. Aleykum salaam. Bẹ́ẹ̀. Tí ibi jẹ́ ìrìn ìrìn àwọn ẹ̀ka kéèkì, èyí obìnrin wọ́n bí obìnrin wọ́n fún Obìnrin ò lè yọjú. ń di gbèsè yẹn náà hátà níbi ìsìn náà wọn gbẹ̀rí wọn ẹ̀já lọ ẹ̀já lọ kó wọn jáde àláéláé wọn gbọdọ̀ yọjú níbi ọ̀rọ̀ gbèsè náà náà. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك